mo kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé o olúwatóbilọ́ba fásùgbà ló kọ́ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo ní prophet Fẹ́mi Wahab àwọn àlejò òpó wa ń bí mo kí yín sà. olóòtú mo kí yín ẹ kú ojúmọ́ ẹ kú àsìkò yìí mo kí gbogbo ojú tó ń wò wá etí tó ń gbà káàkiri àgbáyé ọlọ́run ò ní fi í sílẹ̀ ọ̀tá ò ní borí wa a ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ ní orúkọ jésù mo gbàdúrà fún iléeṣẹ́ bẹ́ẹ̀ ń bẹ yẹ́kẹ́ òkèlè má máa lọ ẹ ò ní wá sílẹ̀ gbogbo ẹni tó bá gbèrò ibi sí orí wọn náà fi pé orúkọ jésù tọ́ tá bá ń sọ̀rọ̀ nípa ìjọsìn sí ọlọ́run àti ipò adarí tá bá wá sílẹ̀ yorùbá kò sí bá a ṣe fẹ́ sọ ọ́ tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ipò adarí a máa sọ̀rọ̀ nípa àwọn lọ́balọ́ba kí ni ohun tí ìwé mímọ́ sọ nípa ẹ̀sìn àti ipò adarí. ká tó lọ sí ẹṣẹ olóòtú ká tó lọ sí ìwé mímọ́ ṣe mọ̀ pé ilé ayé tá a wá ẹ bákan la ṣe wá sílé ayé hmm. nígbà tá a dálé ayé láṣẹ ìyá pé ẹ̀sìn báyìí mo fẹ́ sìn ẹ̀sìn báyìí kọ́ ni mo fẹ́ sìn ẹ jẹ́ ká kọ́ bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ kí tó lọ sínú ìwé mímọ́ ó máa ń dùn mí tí n bá rí táwọn èèyàn bá ń ṣe nǹkan bákan bóyá wọn mọ̀ mọ̀ ṣe ni o bóyá òye òye wọn ni o bóyá wọn kàn wò pé ah kò sẹ́ni tó lè ṣe ọkọ fún mi ìdàgbọ́n wọn fi dá wàhálà lẹ̀ torí gbogbo nǹkan tí à ń sọ yìí ló wà nínú ìwé mímọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bí a ṣe báyé lónìí kọ́kọrin kan ó ní ẹ má jẹ́ ká ṣe ayé bá ọ̀ ti báyé tí ẹ bá wò nígbà tí Ọlọ́run dá ilé ayé can who are Africa, Awazi, Europe, Asia, America, Middle East, Achama Kalobe, Canada. Ṣé mọ̀ pé bó ṣe ọmọ abíyàn sí ìlú yẹn ni? Mm-hmm. Tó bá bíyàn síbẹ̀ yẹn sì ṣé mọ̀ pé wọ́n ṣe bíyàn ní tó bá ń lọ nìyẹn máa rí. Mm-hmm. Tá a bá ń sọrọ olórí ṣe mọ̀ pe tí bá ṣe bá wọn òyìnbó tó dé ọba ló nílẹ̀. ọba ló ń kọ̀ntró gbogbo nǹkan kò sí agboolé kan tẹ máa dárúkọ fọba tọba ò ní mọ̀ nínú yẹn ẹ̀sìn tó ń sìn bẹ́ẹ̀ ọba máa mọ̀ ìwà tó ń hu bẹ́ẹ̀ ọba máa mọ̀ ìyọjọ́ pé lọ́fẹ́ fẹ́ àwọn lọ́yà àtijọ́ wọn bèrè pé agboolé wo ló ti wá kí ló fà á wọn á lè mọ orú èèyàn táwọn fámìlì yẹn jẹ́ ọba ló nílẹ̀ wọ́n dàbí mo ṣe wàá sì kẹ́lẹ́ lọ́wọ́ àbúrò mi ní kí wọ́n á lọ kọ́ lóṣòrí ilẹ̀ mi kí wọ́n á lọ bá dáa ní gbélé kúrò lẹ́tún lẹ̀ lónìí ilé ìyẹn ni common sense sísì kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bíbélì ọba ló nílẹ̀ òun ló fún ilẹ̀ tẹ́ kọ́lé sí kódà kẹ́ ra ilẹ̀ yẹn nílé tiẹ̀ ti ra ilẹ̀ yẹn ọba ẹ̀ ọba ló wà tí o yìí sì àbí ọba ni ilẹ̀ yẹn wà ó dàbí àwọn gọ́fìmẹ̀ntì sì gọ́fìnà ní wọ́n fọ́n lè decide yìí sì pé stadium fẹ́ wo kó fi kọ́lé tó fún mamagbe lásìkò tó sì wà ẹ̀ ọkùnrin tí ọkọ̀ fún ṣùgbọ́n ṣé pásítọ̀ kan lè tíráyè àbí àfa ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́ẹ̀kejì olótù ká ní ìránṣẹ́ ọlọ́run ní aya àfa imam tàbí pásítọ̀ ní ní ọ́fíìsì tẹ́wà ẹ̀ gọ́fọ̀bì tó lè bá dé kálẹ̀ máa pè. àwọn elétò ààbò ni. ta ló fún wa fún ọlá ta ló ọ̀dọ̀ náà ti ń gbàṣẹ́. Ah, àgbà àwọn adarí. jẹ́tí tẹ́rí àwọn ọkọ yìí tẹ́lẹ̀ máa ń sọ̀rọ̀ mo kàn máa ń wo ẹlòmíì ẹ má jẹ́ kákàn máa kákàn máa dá wàhálà alẹ́ tí ó yẹ ká dá alẹ́ ọba ló nílùú tó o bá ṣe ń ṣe rí mo ro kinní kan gbà tí mo rí mẹ́sẹ̀gì kan láàrín ọ̀sẹ̀ kan sẹ́ǹdì sí mi tí ẹ bá ṣàkíyèsí ọlọ́run ṣe kìrìtẹ́nì lẹ́yìn náà nínú bíbélì ẹ rí i pé John the Baptist òun lọ́wọ́ polówó jésù kó tó dé hmm. tẹ bá wọjọ́ orí wọn wọ́n dá wọn yẹ dáfà ní o even months ǹjẹ́ mo wà tán ṣe bẹ́ John the Baptist lórí ṣe ẹmọ túmọ̀ ẹmọ tó fà. kí ló fà. ó ní bẹ́ẹ̀ ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ pé gbẹ́nu sọ̀ dátú máa rẹ̀ ó ní bàtà pé ọ̀rẹ́ mi dáfẹ́ bọ́ọ̀lù ẹ̀ sọ̀rọ̀ pẹ́nu ẹ̀ ń rùn kó ní bó ṣe bá sọ̀ hmm. John bìtì baptist ọlọ́run máa ń ránṣẹ́ ṣùgbọ́n kò ní wisdom láti jíṣẹ́ yìí ló ṣe gbẹ́ ẹni pé jésù dá sí hmm, kò lọ síbẹ̀ ó ní pé wisdom tó lack òun ló padà nù. ṣọ́ọ̀bù yẹ yín sìn wọ́n fàyọ́ bẹ̀ ni pé ṣé prophet kan lè lọ sí ààfin ìsìnkú kan lọ bẹ orí ọba kan àbí àáfàá kan <laughs> ṣé ní àwọn èèyàn tó bá kàn ń sọ̀rọ̀ mo kàn máa ń wò wọ́n ni báwo pé bá làwọn yẹn ṣe bá tí wọn ò mọ̀ títọ́ ni àbí kaná kan ṣe ohun tó wù wọ́n àmọ́ kàn fẹ́ dá wàhálà lẹ̀ ọba ló nílẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ra fẹ́ lulẹ̀ kọ́ nílùú kan sí ọba àdéhùn náà lọ́ba afẹ́lóyè báyìí ọba wọn ì lọ́ba pásítọ̀ àbẹ́ẹ̀kọ́ wọn ì lọ́ba àfà ṣùgbọ́n àwa náà níṣẹ́ tá máa ń ṣe ní tá máa ń ṣe ni pé tá bá rí iṣẹ́ fún tá bá ríran sí ọba àá fi ọgbọ́n gbé kalẹ̀ kábíyèsí aláyé ọlọ́run rán mi sí yín o ẹ má kí mo lè sọ àbí kí n má sọ káàdì fẹ́ sọ èyí á gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ iṣẹ́ ti wá nìyẹn watchman ni wá nínú ẹ̀mí ká máa gbàdúrà fún lò tí nǹkan orí burúkú bá ń bọ̀ ká sọ fọ́ba nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe o àwọn oníṣẹ́ àwọn ṣègùn ìbílẹ̀ wá ní kọ́ ṣe tutù ṣùgbọ́n ẹ lè pàṣẹ fọ́ba ọba ló nílùú wọn ló ṣe ń kàn ní aláṣẹ èkejì òrìṣà òrìṣà ẹni bẹ́ẹ̀ èkejì ọlọ́run ṣé ẹ gbọ́ mi ṣùgbọ́n káyọ̀ bá kàn ń sọ̀rọ̀ o kò máa ń wò wọ́n pé bára àwọn èèyàn máa ro ọkọ báyìí torí mo rí fídíò kan tẹ sẹ́ẹ̀dì sí mi ah, ó wrong tẹ bá wo nínú báìbù gan ọlọ́run sọ fún wa nínú romance book of romance thirteen tẹ bá kà láti one to seven ọlọ́run sọ pé everyone hmm. everyone you must it's a command obey state authority because no authority exists without God permission ṣe ti rí bẹ́ẹ̀. and the existing authority have been put there by God ọlọ́run ló yan olórí ọjọ́ tí mo sọ̀rọ̀ ọkàn ọkàn pè mí wọ́n ní mo sọ pé gbìyànjú ọlọ́run pè mo ṣe máa sọ bẹ́ẹ̀ ṣáwọn náà ti rí báyìí sí ṣé ọba ń sìn ọlọ́run sọ pé òun yàn síbẹ̀ nǹkan tẹ̀ ń ṣe yìí ọlọ́run ọlọ́run ọlọ́run ìjẹ́ ọlọ́run ràn ilẹ̀ ń ṣe yẹn automatically ọlọ́run náà pè ẹ̀yìn sí ọ̀nà míì ó lè má jẹ́ spiritual like my home. kò sí ẹ̀dá tọ́lọ́run ò pè mo sọ lọ́jọ́ ẹ pé tó bá ti lóyún èèyàn báyìí kó tó dìbò lóyún èèyàn pé ọlọ́run gbà kí kó dóyún o ọlọ́run ti plan tó fẹ́ padà tó wá ṣe nílé ayé tọ́lọ̀ bá ti plan fún yàn kò possible tí o bá wà lọ ṣe mistake lọ gba ọ̀nà mi ìyá jẹ páànù síyàn lára mo tún lọ tẹ́ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ yàn jẹ́ nǹkan lójú àwọn èèyàn ńbẹ̀ lọ láti wá bá ìkọ́ tọ́lọ́run torí ẹ̀ dá nìyẹn ẹ wò kọ́tẹ́ ṣe yìí sìn ó yẹ pé kàn máa ṣe fún ọdún márùn mẹ́fà ni ẹ lè di politician ẹ lè àwọn bẹ́ẹ̀ tó lè pẹ́ wà lọ́nà yìí yẹn ọ̀nà yẹn ló máa ń ṣánẹ̀lì míì ṣùgbọ́n mi ò understand èèyàn kan pè mí níjọ́ kan ó ní ah, ẹ ti gbàgbé wa wá sọ fún mo ní gbàgbé ẹ báwo mo ní ten years láfi jọ wà náà mo ní rántí pé kí n tó mú àwọn ọmọkọ́mọ tá a jọ gbà bíi ten years again mo ní inú life mi mo wà pẹ̀lú ẹ pẹ̀lú ten years kò ní pé gbogbo life mi wọ́n ló ní. so èyí sì time tó mọ̀ mí ten years yẹn sì ó wàá lè ní kí n gbàgbọ́ àti tí mo ti mọ̀ kí n tó mú ẹ fún another ten years because that I'm, I'm, I'm, I'm in my thirties in my twenties in my fifteens àwọn kan lájọ ṣe láì àwọn náà wà sẹ́rí ọba ló nílẹ̀ ẹ má lè pín nǹkan ìfẹ́ ká kí nìkan má gbà tí àsìkò wá ní ó ní whosoever oppose the authority <laughs> you say oppose God sẹ́rí báìbù ni ó ó lẹ́nu tó bá lòdì sí olórí ó lòdì sí ọlọ́run ló yàn sílẹ̀ má sọ fún àwọn tó àwọn ọjọ́ mi mo mọ kọmíṣánná police ọ̀gá sójà gbà báyìí èèyàn kan gbé bọ́ dání ó ní kó páàkì ẹ̀wà ni tí ò mọ mí ní tó bá pa ẹ́ síbẹ̀ tó bá pa òun náà ò lè yí padà <laughs> ẹ máa lo wisdom èèyàn gbé bọ́ dání o mọ tó rò tó kó lé o mọ tó ń ṣòwò náà fúra ẹ nínú ẹkọ́nọ́mì tẹ́ wá yẹn wà ní kó páàkì ẹ̀fọn ní kí páàkì kí ni wà yóò o mọ mí ní tó bá yìnyẹn mọ tó bá kú mẹ́yẹn pátápátá wọn máa pa òun náà ṣé o máa yí ó wà ní báìbù ó ní ká respect àwọn ọlọ́pàá báìbù ṣé ṣé ní má fà lómi báìbù ló dáa jù. ó wà bẹ́ẹ̀ nu báìbù pé ká respect àwọn ọlọ́pàá. ó wà ní báìbù náà ó ní ká respect àwọn ọlọ́pàá ká respect àwọn adájọ́ bàbá ti wà ní ipò òfin mm-hmm. ó ní because àwọn náà mú ètò bá ìlú wọ́n fi tiwọn lẹ̀ wọ́n ń gbọ́ tẹni ẹlẹ́ni ká respect nínú romance, tí mo sọ ẹ̀ ẹ má fẹ́ jà mí ní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ romans thirteen one to seven ẹ lò many translation ẹ understand better irú àwọn tó ń sọ pé àwọn imam àwọn pastor tí ìwé lè bá ń jà nílùú tàbí Church wọn tí wọ́n lè kí ọkọ̀ sí ni hmm. tí mọ̀tà bá dé tí wọ́n lè kí ọkọ̀ sí ni tẹ̀bí ìjọba náà máa pè hmm. hospital fẹ́ dé nílùú tí àwọn lè ṣe àwọn lè ṣe ni school tí àwọn lè ṣe ni títì tó ń lọ síbi ìṣí chọ́ọ̀chì wọn mọ́ṣáláṣí wọn tí wọ́n lè ṣe ni ìjọba ló ń ṣe gbogbo kìnnìyàn náà so tàbá ń sọ̀rọ̀ ńgbà míì àlèmí àti pé èèyàn ṣe sọ̀rọ̀ mi ò ń sọ̀rọ̀ sẹ́ni kankan bẹ́ẹ̀ àwọn nǹkan in common sense ni now I'm a man of God ọlọ́run ní ká bọ̀ fún àwọn tó wà lẹ́nu àṣẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ á bọ̀ fún àwọn aláṣẹ mo lè kà á ní yorùbá mo ní yorùbá tàbí lórí fóònù mi dáfẹ́ kì í ṣe ẹ máa gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn èèyàn ó kàn máa lákàn máa dá wa lálẹ́ ọ̀dà ń sìn wọn bẹ̀rẹ̀ kọ́ mi ní muslim náà ẹ̀sìn àbáláyé náà ń ṣe ń bẹ̀. pé ìlú Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ni gbogbo ilẹ̀ ilẹ̀ Nàìjíríà wọn bí ẹ̀sìn mọ́ wa ẹ̀sìn àbáláyé gbogbo wa ń ṣe àwọn ẹ̀sìn àjòjì yẹn wà ní nígbà dẹ̀rí fún wa òkè lágbà so lọ́dẹ̀ di pé nǹkan ṣẹlẹ̀ a gbọ́dọ̀ wo pé wọ́n ní odò tó gbàgbé orísun ó máa ń gbẹ ni a gbọ́dọ̀ padà sínú ìwé ìtàn báwọn náà ṣe ń tò tó ṣe ń rí báyìí ọba lè mùsùlùmí kí ẹlẹ́sìn kìrì ẹ mọ̀ pé ẹ wo olóòtú olóríṣòro dá o olóríṣòro dá àwọn kan àtẹ pé wọ́n máa fẹ́ intimidate èèyàn ni hmm. wọ́n ti rí i pé mùsùlùmí lọ́ba àwọn kìrìsìtẹ́nì máa fi níràn wọ́n máa fọ́ àwọn afẹ́kà lórí pé kò ń ṣe kìrìsìtẹ́nì ni ṣé ti rí bẹ́ẹ̀ yẹn hmm. wọ́n mọ̀ pé táwọn ń ṣe ò dá o hmm. olóyèlú yeye mo ṣe sọ ọmọ kan táwọn ń ṣe ò dá ọ̀sẹ̀ tí ò mọ̀ kọ́ bá lónílẹ̀ ẹni tó nílẹ̀ lónílé nígbà tí wọ́n sọ pé gbọmọjọ ń sọ máa wá kí oríkì wọn sì oríkì ọba ẹ̀dá máa fi wọn kì wọn wọn jẹ oríkì wọn yà láti yín kì wọn àforíkì jọọjì ẹ̀yin náà ẹrú kí ẹ fẹ́ máa kì í sì kọ́ máa kì í bí ẹ ẹ ọlọ́run tóbi lọ́ba ẹ ọmọ jésù ọmọ sílẹ̀ báwọn ti dùn létí ikú ọba yìí náà máa dànà ó báwọn sọ pé àwọn súnmọ́ ń ju ọba yìí kò pọ́síbù wọ́n dàbí nǹkan tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi yẹn pé ẹ àbí ìyàwó tí èèyàn bá sanwó tí èèyàn bá sanwó orí tó ṣe traditional wedding ó ní wa yẹ kí traditional wedding ní the best ah, ó ní pásítọ̀ mi ìmọ̀ ní kí n máa parọ́ fún ẹ èmi kì í parọ́ fún ìyànnà ó ṣé mo bí ẹni hmm. bàbá àti ìyá ẹ̀ ló láṣẹ láti gbàdúrà fún ìjọba àwọn tá bá fẹ́ ṣe tiwa yẹn a kò fẹ́ bá ẹ bless yẹ ni bàbá ti authorize ìyá ti authorize ẹ ti yọ ọmọra yín tiwa ni ká gbà ní àmọ̀ràn ká lè gbàdúrà fún yín wà lọ sí ṣọ́ọ̀ṣì lọ gbàdúrà bàbá àti yóò mọ̀ kó ṣe ìyàwó nọ̀nà kó ṣe ìyàwó tọ́ra ẹni hmm. bó ṣe rí ẹ̀sà ènìyàn mi mọ̀ bóyá mo dáhùn béèrè yìí. Hmm. ó dà lórí ọ̀rọ̀ ti Ògbómọ̀ṣọ́ yìí ẹ ti ń mu nínú ọ̀rọ̀ yín pé ó ti fẹ́ máa ní ọ̀wù ọ̀wù nínú ṣé n ta wá fẹ́ sọ pé ó ń fà báyìí ní ìjà ẹ̀sìn àbí báwo. ó ń ṣèjà ẹ̀sìn àìfàgbà fẹ́ nìkan ni tọ́bi ṣe mọ̀ pé tí ẹ bá wọ ọ̀rọ̀ ẹ dáadáa àwọn ọba yẹn sábà sọ̀rọ̀ torí olórí ò sábà sọ̀rọ̀ o tí ẹ bá dé àwọn olórí mùsùlùmí ẹlẹ́sìn gan kan tó jẹ́ àgbàlagbà bí àwọn bàbá àgbàlagbà mi kìrìsìtẹ́ ẹ̀rí bí tó bá sọ̀rọ̀ kóró tó fọ́n tí ó sọ̀rọ̀ apẹ́ hmm. because wọ́n fẹ́ wo intimidating things that tó ń lọ láàrin yẹn ṣe pé apá kan ni ẹ̀yìn gbọ́ dáadáa apá kejì àgbọ̀ dáadáa wọ́n dẹ̀ ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà nìkan náà máa ń pè kò ṣe àgbàlagbà nìkan ìbá ni because àmọ́ nǹkan tó ń lọ láàrin yẹn níta wọn kàn sọ ni pé ah bí àtòrí pé kò ń ṣe ẹlẹ́sìn àwọn ni wọ́n rí sọ ṣùgbọ́n àmọ́ tó gbé ọ̀rọ̀ rẹ wá ṣùgbọ́n tèmi gbọ́ táwọn èèyàn sọ pé ẹ kìnìún náà láṣẹ nọ́nọ́nọ́nọ́ àṣẹ tí ó kọjá ní church ìṣòro ni kí pásítọ̀ kan sì kọ́ lọ́wọ́ pàṣẹ fún mọ́ṣáláṣí ó kọjá yìí ẹ̀ ìṣòro ni ìṣòro ni kí àfa àkàmọ́lá pàṣẹ fún ọ ní church o kọjá yìí ẹ̀ wọ́n bá lè pàṣẹ fún everybody wọ́n fẹ́ ṣe orò nínú ògbómọ̀ṣọ́ lóyún pé ẹ yẹ sọ̀rọ̀ tẹ́lifíṣàn àwọn yẹn bá ń sọ̀rọ̀ mo kàn máa ń wò pé tó fẹ́ dà wá làálẹ̀ ni àbọ̀kọ́ mọ́ ọmọ ṣe gbọ́n báyìí ẹ̀yinú ẹ̀rù torí bí táwọn fẹ́ gbé lọ́sìn ṣẹ́ ní nǹkan mẹ́ta ló bà nàìjíríà jẹ́ lé nọmba wán ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà ah, ọmọ yorùbá ni tóun ló fún ẹ lówó oúnjẹ tóun ló sọ sukọ àwọn ọmọ tiẹ̀ tẹ́ ẹ bá ti o tí o dẹ́ bá sọ̀rọ̀ pé tó ti o dá I don't know where you come from ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni ó dẹ̀ rí pé gbọ́n mọ̀ kó tó ń ṣe ó dá o hmm. èmi kì í support anybody ẹlẹ́ẹ̀kẹta tó ń ba tó ń dá wà lálẹ́ òun ni pé ah! kí ni wọ́n ti máa ń pè kínní wọ́n máa ń pè kínní ní wọ́n á ní clock ọ̀la jọ wà clock tó ti ṣe ní ní school bíi kínní kan àwa kínní kan bí ah, bẹ́ẹ̀dì ni wá. ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́. òyìnbó máa kárí láyé kò sẹ́ni tó kọjá òfin bíi kò sí tó lè jẹ ọba wọn ẹ torí fi yẹn ló máa gbé ẹ fúra ẹ tó n tó bàlùjẹ́ nìyẹn a mọ̀ pé ìyànjú gbọ́n tí ò da a pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kò sí jẹ́bẹ́sẹ̀ wò mí ọ̀rẹ́ mi kàn wọ̀n ó lówó gan ó dùn fi láìkì mi ni pé tí èèyàn bá jẹ̀bi máa dá ẹlẹ́bi máa sọ pé sọ́ọ̀rì hmm. èmi ń gbélé yẹn o máa sọ fún ẹ pé ọ̀gbẹ́ni wá ń bí ṣé wọn náà lè gba àkọ́dọ̀ ṣe ẹ̀ wò báyìí wò báyìí wò báyìí ṣùgbọ́n lómi àtúndì gbọ́n ti rí jẹ́bi kan wọ́n máa ń kàn lẹ́yìn tọ̀ nọ́nọ́nọ́nọ́ àmì Christian kristiani ju ọba lọ pàtó ah, sọ̀rọ̀ mi fún inú báíbù jẹ́ fi lè mọ̀ ṣé bí kristiani làwọn ọmọ israẹli ṣé bí fẹ́rẹ̀ ọ̀hángi wọn fún ọmọdé mélòó fara fèrè àwọn ọ̀kan náà pé inú yorùbá kí ló tàn ṣe àṣẹ kọ́ máa sálọ èmi ò sì ṣe bí prophet ni ìgbà tó tó fún wọn lẹ̀ ni ọba ló láṣẹ lórí ohun gbogbo another one another one náà tún ni jezebel àti kingea àti e-, e-, e-, elijah elijah sálọ nínú àwọn kò sí pàṣẹ pé ẹ mọ̀ ọba ní ẹ wò wọ́n dàgbẹ́ tó ń bá irú àwọn tó ń jàgbára báwọn fẹ́ bájọ bájà kó o lè bájọ bájà kó o wí torí wọ́n ní resources tí ọba sì wọ́n lọ yá ṣé pásítọ̀ kan lọ yáwó lókè ṣe kan yáwọn ní tírílíọ̀nù eh, eh, eh, dọ́là wọ́n ní kí ló fẹ́ fi san ṣùgbọ́n ìlú ìlú là ń sọ nípa ẹ̀ sí náà wọ́n ti sáà kó látara kò sí ní bàjẹ́ fifty years ẹ̀ sáà wọ́n á pọ̀ ní owó yẹn wọ́n á dẹ̀ kọjú ìjà sí ẹ̀ bẹ́ẹ̀ pa èèyàn ogun tó ọba àdìsí wọn lọ rẹ́ǹtì masinari àtàwọn àkọ́ bá wọn já ogun yẹn wọn á mú ẹ ni rẹ ìjọba tòrò bá jà ṣùgbọ́n nítorí tí ń fa ọ̀rọ̀ yẹn wà tí mo ṣèwádìí tèmi ni pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ church ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àwọn alágbára wà nínú wa bí ọ̀gá sójà bí ọ̀gá ọlọ́pàá àti àpé olójó ọmọ ọjọ́ tó ṣe ibẹ̀ yẹn sì hmm. tó wá jẹ́ pé ọba yẹn wọ́n máa wò pé àánú ọ̀lálágbára ní ìkíní wa ọ̀rọ̀ ò bẹ́ẹ̀ agbọ́dọ̀ sí ìwà yẹn ń dá àlẹ́ wọ́n ní taba ní kátùnlẹ̀ kátìrì àbá ti máa ń balùwẹ̀ ọmọ nílẹ̀ ló máa jàre ọba ló nílẹ̀ ọba ló nílùú bìkọ́sí wàhálà bá dé wọ́n ní dárúkọ chọ́ọ̀chì wọ́n dárúkọ mọ́ṣáláṣí o orúkọ tó ń lé yẹn náà máa dárúkọ o bẹ́ẹ̀ ṣé wọ́n sì kó tó ṣe nàìjíríà pátápátá Tinubu ló ṣe má fi ra má fowó kún rẹ̀ sí ẹ̀ tó ń ta ló ṣe o Tinubu ni o wọ́n ní dákọ̀ àgbẹ̀ tó pè rẹ̀ sí. so bí ọba ṣe láàrin ìlú nìyẹn ọba ní bàbá gbogbo èèyàn ọba náà ní ẹ̀tọ́ tí wọ́n tó gbọ́dọ̀ ṣe o ṣé mo lè sọ yẹn sìn. ìjọba mm-hmm. gbọ́dọ̀ ṣe ni pé ọba ni ẹ o gbọ́dọ̀ mo ti máa balance life ó dàbí òbí ni òbí ọmọ ọkùnrin òbí ọmọ obìnrin òbí èyí tó wà tó wà tó wà tí wà brilliant òbí èyí tó wà lesser something o gbọ́dọ̀ balance ẹ ni because a ò lè rí bákan náà tí èèyàn bá wà nílùú ẹ̀ tí ẹ̀sìn tó bá ń ṣe ò bá tọ́ ẹ lọ́rùn sọ̀rọ̀ mi yẹ yín sìn kò sí bó ṣe máa rí ọmọ agboolé ibì kan lónítọ̀hún náà nílùú yẹn wàá rántí pé baálé ilé wọn ní ìyìn ẹ̀bọ́n ọmọ yín sọ̀rọ̀ báyìí báyìí báyìí kò sí bó ṣe máa rí kò sí létí òsì baálé ọmọ Yorùbá ni àbí mo bá rọ́ọ̀dù hmm. but kò máa make public pronouncement yẹn ò dáa because tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sìn àwọn èèyàn tó bá ń gbọ́ wàá translate ọ̀rọ̀ yẹn lọ sí bòmíì àwọn kan àti ẹ̀ máa ń ṣe lábẹ́lẹ̀ tẹ́yìn kọ́kọ́ òkè ń gbọ́ nítorí pé ní lídà nìyẹn lídà sábà máa kọ̀yọ́ kọ́ máa sábà wà fókà wọ́n máa ṣe nǹkan lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ because of àwọn tó yẹ pé wọ́n máa ṣi ọ̀rọ̀ gbọ́ because àmọ̀ràn pọ̀ jura wa lọ tó bá dẹ̀ jẹ́ lídà tún rèé tó bá jẹ́ mùsùlùmí ni ẹ́ tó dẹ̀ jẹ́ ọba ni ẹ́ o gbọ́dọ̀ mọ̀ pé tẹ́lẹ̀ ṣé wò mí àmọ́ tí mo bí mo burú mọ́ ọjọ́ àwọn ọmọ ọlọ́mọ lọ hmm. tí má dẹ̀ ń tíì ṣì báyìí ẹ má mọ̀ mí dáadáa bá fẹ́ sọ̀rọ̀ nípa kankan ọkùnrin máa kọ́ máa condemn tó condemn obìnrin tó bọ́kùnrin ni mí bá bẹ̀ sí sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ mi àbínú kò bẹ̀rẹ̀ tẹ̀kẹ̀tẹ̀ kò ní bọ́ tí mo bá rẹ̀ lọ hmm. àná mo ṣe máa sọ̀rọ̀ táwọn bá fẹ́ ká pé ọkùnrin máa ń sọ̀rọ̀ sí àná rẹ̀ ló kúkú ń bá wí àwọn afarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n á fẹ́ sọ sóhun yẹn gangan hmm. tọ́ mi yẹn sì yẹn náà ni mo fẹ́ sọ mi mọ̀ bóyá mo wá ń sàáyín dáadáa. ó dà kí wàá ní ó lè jẹ́ ojútùú gan sí gbogbo rògbòdìyàn pàápàá tìlú Ògbómọ̀ṣọ́ tó ń wáyé yìí ah mo pa òwe kan ní ìbẹ̀rẹ̀ wọ́n ní àìfàgbà fẹ́nìkan ni kò jẹ́ kí ayé ogun adigbọ́dọ̀ lọ́rùn pé gómìnà wà nílùú yẹn gómìnà àmọ̀ kan tó máa ṣe sí ìní gómìnà dẹ̀ máa ṣe kò ṣe kan tó lè wọ́n á pe ẹni tó jẹ́ ọba ṣé wàá pé náà wọ́n ní representative mhm. wọ́n ní senator gbẹ́wẹ́ gbẹ́wẹ́ bóyá wọ́n ní bẹ̀ wọ́n ní councillor something wọ́n sà ní àwọn aṣojú wọ́n níbẹ̀ yẹn irú àwọn yẹn ló máa ṣiṣẹ́ yẹn fi èyí sìn wọ́n dẹ̀ wọ́n á parí ẹ̀ ṣùgbọ́n kò sí wọ́n ṣe fẹ́ ṣe ọba ò lè dọ̀bálẹ̀ fún pásítọ̀ kankan tàbí kó dọ̀bálẹ̀ fún àfa kankan olórí kódà ọba ọba ẹ wọ́n ní èèyàn ló ń kéré oyè ò kì í kéré hmm. pásítọ̀ ẹ lè ju ọba lọ ìmáàmù ẹ̀yin lè máa dọ̀bálẹ̀ fọba because òní bàbá gbogbo èèyàn ọba ba lórí ohun gbogbo tó máa ń wí nìyẹn so wọ́n máa pe left tẹ́tẹ́ máa fẹ́ parí ìjà fún èèyàn àwọn máa ń sọ fún mi wọ́n máa ń yà wọ́n lẹ́nu èmi ò ń pèèyàn papọ̀ màá pélé màá bá sọ̀rọ̀ màá pélé màá dẹ̀ yú ẹbí ẹ fún màá dẹ̀ máa sọ fún left màá sọ fún right pé má ti fẹ́ parí ìjà fún yín wọ́n máa máa bú o ṣé ẹ fẹ́ kí n ṣe tàbí òfẹ́ wà lóhùn kí fẹ́ màá dẹ̀ ẹ kí mo ṣe ń bú yẹn kò ní máa wò kí mo ń sọ̀pọ̀tì lágbájá bá fẹ́ bú yẹn náà màá dẹ̀ wọ́n máa máa bú o má tó máa fi parí ìjà ẹ báyìí anybody àárẹ̀ àkàndá má bínú má bínú kó ṣe má. so màá kọ́kọ́ ti ní wọn ní ẹ̀yẹ kọ̀ọ̀kan náà màá yanjú ẹ̀ which is room meeting one on one meeting without anybody there mo ṣe lè ṣe nìyẹn otherwise ọ̀rọ̀ ẹ̀ máa máa room because àwọn ẹ̀dá kan wà tẹ́ pé bí ikó bàjẹ́ ẹnu ti máa ń jẹ. àwọn àríjì àwọn àríjẹ nídìí mọ̀ dàrú. bẹ́ẹ̀ ni tó bá délẹ̀ tán náà wọ́n lọ́ọ́ máa jọ wọ́n lọ́ọ́ máa jọ count loss kò sí nǹkan tó yẹn fẹ́ gé nínú ìjà ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní Ukraine àti Russia àti wọ́n fẹ́ padà parí ìjà ẹ̀wọ̀n tó ti kú ẹ wo dúkìá tó ń ti bà ọyá kí wàá lè rí ẹgbẹ wọn wọn kà ti loss ni hmm. ó ṣe rí nìyẹn àti pé ká tún máa wò ó sì ṣe bí ọmọ ìyá kan náà ni wá kí là wa jà sí Yorùbá la ń sọ ó máa ń yà kíní máa ń yà mí lẹ́nu ṣe é tẹ wà Nàìjíríà Yorùbá kì í fẹ́ràn ara wa ṣe é tẹ dé tẹ dé lóyìnbó kẹ́ńkọ́ aṣọ Yorùbá báyẹn ẹ máa lọ bá kẹ́ Yorùbá ní ẹ̀ mọ́rí ẹ̀dọ́mọ̀ yàrá ìṣẹ̀kẹ́sẹ̀ ni ẹ yóò lọ hmm. ti gbọ́ Yorùbá gbẹ̀yìn ṣùgbọ́n bí a wà yẹn gbogbo èèyàn ẹ̀ kíní kan nǹkan jẹ́ tí mo ti wò ah mo ní kíni gbogbo èmi tí ò ní mí nì kí ló ń kí wọ́n mọ́ṣáláṣí wá sọ̀rọ̀ kọ́tẹ̀ náà gbàṣẹ kan ó ní bí ṣe ń gbé gbèsè náà two wrong confirm make right zero plus zero is equal to zero zero plus one is equal to one or one plus zero is equal to one so gbẹ̀kẹ́ máa kàn máa ṣe kíní kò tiẹ̀ jẹ́rí ó tún máa ń sọ fáwọn èèyàn wọ́n ní ẹ̀sìn Islam is a religion of peace Christianity also they say Jesus is prince of peace yes or no gbogbo ẹ̀sìn pátápátá peace non peace non peace. fún wa ṣòkè peace wà ní kéèyàn máa dáhùn sí yẹn ẹ máa dáhùn síra yẹn ṣe peace mọ́ náà ẹ̀sìn wa ń ṣẹ̀sìn wa ẹ̀sìn wàhálà ẹ̀sìn peace yìí so tí mo kàn lè sọ bẹ́ẹ̀ nìyẹn wọ́n máa fi egun òdòdó wọ́n bá wọn tó wọ́n á yọ ẹ̀bí eléyìí fún wọ́n á lè ṣe òfin tó máa bá ní kálukú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọgbà lónìí lẹ̀ hmm. tí mo kàn lè sọ nìyẹn lódò. tọ́ ọ̀dà ẹ ṣeun fún dédé àsìkò yìí àti àwọn àlàyé ilé ìtẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ wá bá wa dárúkọ yín gan-an lẹ́kùnrẹ́rẹ́ ibi tí ilé ìjọsìn wà fóònù nọ́mbà yín. ẹ ṣe olóòtú kí n tó ṣe yẹn mo fẹ́ sọ kankan fún àwọn yìí mo fẹ́ sọ kankan fún àwọn yìí ẹ̀yin èèyàn tó bá ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run ká mọ nǹkan tí ọlọ́run fẹ́ kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tí ò bọ́lọ́run ṣe là á sílẹ̀ o fẹ́ fẹ́yàwó ni o fẹ́ fọkọ ni o fẹ́ kàwé ni ọba ni ẹni àáfàá ni ẹni gbàgbé pásítọ̀ ni ẹni ṣé tí o bá ti mọ ètò nǹkan ló máa ń dá wa lálẹ́ tó tí ń bá mẹ́nu bà yẹn ọ̀nà òbí nìkan ní àtúgbà yẹn lọ́jọ́ iwájú ẹ̀rí ń gbà mí àwọn tó ń kọ nílé máa bára wọn jà ìgbà míì àwọn tó ń ṣe tíátà lè máa pé kinní kan kí ló fà wọn ò tẹ̀lé lànà ọlọ́run ọlọ́run ọlọ́run ló sì dá ilé ayé ó dẹ̀ sọ fún wa pé báyìí ní kẹ́ ṣe ṣe ó dẹ̀ bẹ́ẹ̀ tó ra kọ̀ǹpútà àbí tó ra set kan eh, bẹ́ẹ̀ electronic agar anything ó máa ná ẹ̀gbẹ́ jù lẹ́gbẹ̀ẹ́ kan manner of life lọ́rọ̀ ọlọ́run ibi rẹ̀ mo ti ń ka wá fẹ́ mọ tí mo ń sọ ìlọ́ọ̀ka fúnra Roman three one to seven wàá rí gbogbo nǹkan tí mo sọ ń bẹ̀ ṣùgbọ́n kí làwọn èèyàn ṣe owó ni wọ́n ń lé wọ́n fẹ́ ra gbà wọ́n fẹ́ ra pàtó wà láì lò náwó pàtó wà láì lò náwó ọmọ ẹ̀ kan kọ̀ọ̀kọ̀ orí wàhálà wàá gbàgbé kó wálé ayé rí torí bàtà bẹ̀rẹ̀ sí fàhálà yẹn sì ẹlẹ́dìí ọjọ́ òṣèlú náà máa lọ padà so ẹ jẹ́ ká ẹ jẹ́ ká mọ Ọlọ́run ká máa jẹ́ kí ọ̀rọ̀ ẹ máa gáàdì wo tá a fẹ́ máa ṣe ọkọ àti ìyàwó ló bára yín jà ọlọ́run nìkan ló lè tọ́ wa sọ́nà kò sí dáa fẹ́ gbà nínú ká máa bára wa jà ká máa para wa àwọn fúlàní wọnú oko wọn fi oko jẹ ẹranko wa wọn ń pa àwọn yẹn wa dànù àtàwọn máa para wa fúnra wa ṣé yẹn múlá káyẹ dání ni hmm. ọmọ ìyá kan náà àbára wa jà àwọn tá a máa wárẹ̀ rìn náà yóò lè fa àìfàgàfẹ́ nìkan ni àmọ̀rọ̀ lọ bá máa gáàdì ara wa ń fọlọ́run bẹ̀rù wa tá gbọ́ tó gbọ́ mi lẹ́nu níbikíbi tí ẹ bá wà ẹ jẹ́ ká fi sùúrù tó because àwọn ọ̀tá dẹnu ọ̀rìn lẹ̀ wọ́n fi wá ṣe ẹ̀yẹ pé <laughs> ọ̀tọ̀ di wọn ọ̀tọ̀ hmm. di wọn wọ́n fẹ́ gbà nú ẹ̀ ọba ìyá kúnjọ kan àfa náà kúnjọ kan iná àwọn ọmọ tá a filẹ̀ ńkọ́ ẹ̀ ń tẹ́ hmm. ká wà bẹ́ẹ̀ torí pé ń jà ẹ̀rọ kí ni ẹ̀ máa dùn ni àbẹ̀ ń tẹ́ sun ṣọ́ọ̀bù ẹ̀ tó rò ó ṣe bísínẹ́sì wọn torí àwọn nǹkan yẹn tó máa torí bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn máa tẹ̀lé yẹn máa rí o ògbé ẹ̀ ẹ̀dá kan kìkì mọ̀ ẹ̀dá kìkì mọ̀ so ẹ̀jọ̀ ẹ jẹ́ ká fọ ọwọ́ nú Yorùbá ni wá ọmọ ìyá kan náà ni wá ẹ jẹ́ ká fèsì àwọn ọ̀tá wa common enemy ẹ jẹ́ ká máa bára wa jà ká bá jà ẹ jẹ́ ká bára wa parí ẹ̀ because kò sèrè nínú jà kò sí wọ́n ní ẹ máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni ni òkè wà ká kún ọ̀tá ara èèyàn lóore wà ara èèyàn lóore wà so mi ní sọ jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò yí padà Prophet Fẹ́mi wàá lórúkọ mi orúkọ iṣẹ́ ministry wa ni believing believers citated ministry a ni ní Madrid babet Lagos tọ́lọ́run pè wá sí lọ́jọ́ iwájú bí a ṣe ń bọ̀ àti ṣe gbogbo àwọn ètò yẹn lọ́wọ́ ọláwà pẹ̀lú wa tí ẹ bá fẹ́ gbàdúrà ni tàbí kí kankan lè bá pass through ẹ lè pè nígbàkúgbà èmi ò ń gbọ́ lọ́wọ́ ẹnì kankan kò ẹni tí ò mọ̀ mí pè mí màá gbé kọ́ lẹ́ màá ṣàlàyé báyìí ni kò ṣe fún báyìí ni kò ṣe wàá rí yàtọ̀ kí lẹ wá wá kí lẹ wá lé ayé tẹ́gbẹ́ kí nìyẹn máa sùn lọ́kọ̀ kò ní jì èmi kò sí ìrànṣẹ́ ọlọ́kan tó fowó ra ìpè kò sí ìrànlọ́kan tó fowó ra anointing ọlọ́run ló fún wa lọ́fẹ̀ẹ́ lófò pé èmi kò sí nǹkan tó lè máa ṣe é sẹpẹsẹpẹ Ọlọ́run ò kà ká ní ìmọ̀ràn lọ́fẹ́ kí n gbà náà ni ọpẹ́ ń dẹ̀ láàmú ni ìgbéyàwó kan lórí bákan máa sọ ọkọ tó máa ṣe tó bá dẹ̀ ti ṣe gbàgbé ẹ̀ Ọlọ́run á ẹ ní solution lórúkọ Jésù bá dẹ̀ tó fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ dáadáa máa lọ sí YouTube wa àti Facebook wa tó bá ti kọ Believer Citadel TV sí Google báyìí Google àgbẹ̀ gbogbo kan jáde ìfòyí tá à ń ṣe ọlọ́wọ́ ìwárí bẹ́ẹ̀ so mi ti sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe olóòtú. ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ tún náà máa yín pè lẹ́ẹ̀kan sí i plus three four six nine eight two five six four seven six kò ń ṣe plus two three four plus three four six nine eight two five six four seven six ẹ ṣe olótú. tó ẹ ṣeun o kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí àmọ́ rírì yín lórí ètò fún ti dédé àsìkò. ọlọ́run ló ṣe sá. tó ẹ máa ṣe ẹ fáwọn ẹlòmíín o kẹsì jáàmì ìròyìn ní comment section yẹn olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ́kẹ̀lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ máa ṣíà ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí látọ̀jú ó gbafẹ́ ó báyìí òun ni ẹ máa wò.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 Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó sọ pọ̀ jùlọ Bembeyeke TV lẹ́tì máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn jù Daniel Sáré ló ń gbà yìí òun ni ẹ máa wò ó.